lè sì yí ọ lára àwọn àfa àtúnṣe àlàyé kalẹ̀ pé bẹ́jẹ̀ bá yí ọ lára tẹ́jẹ̀ yẹn ò bá ti pọ̀ lápọ̀jù bá láì fi kírun dípò tó fi mọ ru ìrún bọ̀ alẹ́ wa kí àti pé ìsìláàmù wa kà wá kún kọjá kí àwa náà máa fi ra wa ṣeré lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká jìnà sí pé àgbọ̀dọ̀ nìyẹn láà nígbẹ̀ẹ́ àgbọ̀dọ̀ kó ìnira bá ẹlòmíì bí wọ́n ṣe fẹ́ kí àwọn tá à ń sọ dúkìá ọdẹ náà ká má kó ìnira bá àwọn ènìyàn ọ̀lẹ́dàdé ní sọ́kọ́ mọ́ búyàn àbí kọ́ ọmọ sọ̀sọ́kùsọ̀ sáwọn èèyàn àbí kọ́ ọmọ ṣépè láwọn èèyàn àbí kọ́ ọmọ tàbọ̀ níbi tí ò ti yẹ kọ́ ta tí ó lè fa àkóbá fún àlàáfíà ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú nǹkan báwọn lábẹ́ báyìí a gbọ́dọ̀ jáde haram ni a gbọ́dọ̀ sọ̀sọ́kùsọ ayé wọ́n pé àwọn ọdẹ kíni àwọn nù sọ̀rọ̀ tí ò lè tẹnu tiwa jáde níta bá sọ asọ́gbé ni kíní kankan rárá gbogbo ibi tí mùsùlùmí bá wà ní òfin Ọlọ́run bá ti ń dè wá torí kò sígbà tá a mọ̀ tá a lọ pípọ̀ ó ti sojú wa rí àwa báwa ṣe kéré mọ̀ ìyá àti ẹni tó lọ̀gbẹ́ ẹyẹ ni ó mú nínú odò ló bá kó sódò lómi bá gbé lọ ìbọn ti bá yẹn rí tó ti bẹ̀ tó kú ẹranko ti pààyàn mọ́ yẹn mọ́ wa lójú nínú ìgbẹ́ gbogbo lè ti fi wá yé pé ó fi yé wa pé àṣé ibikíbi tá a bá wà ní gẹ́gẹ́ bí mùsùlùmí ìwà mùsùlùmí là á mọ̀ hù pé ó hàn lè ká wa mọ̀ ẹwà àwọn tó ń sọ́de ní sàwọn náà bẹ́ẹ̀ ń jọ́ míì tí òòrùn kan lọ́wọ́ kó yá kódà ẹnì kankan lè má fọ́ kan ó lè má jẹ́ ó lè ló pa ó lè má ṣe nǹkan kan àsìkò dandan ni ká máa sílò kalẹ̀ pé ó mọ̀ lè yá lábẹ́ ó lè yá dandan ni ká máa múra de òfin ẹ̀sìn wa bákan náà àwọn tí wọ́n ń dẹ̀gbẹ́ lè bá wí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹlòmíì lè jọmọ skul ẹlòmíì lè wà ń bi iṣẹ́ ẹlòmíì lè jó ṣiṣẹ́ akọ́mọ àbí iṣẹ́ ọ́fíìsì yóò wá kalẹ̀ gbọ́ ọlùdé níbi iṣẹ́ tó kó fẹ́ lè dẹ̀gbẹ́ yóò fi ẹ̀tọ́ ojúlówó iṣẹ́ rẹ̀ kalẹ̀ láì ṣe yóò ní ah kò bọ́ lọ́sẹ̀ yín wá àfẹ́ bẹ́ẹ̀ torí iṣẹ́ ọ̀ràn yẹn àìfẹ́ kí iṣẹ́ míì tí ò bá jọ̀ràn yẹn kó di lọ́wọ́ káfí ìṣirú àwọn àṣẹṣí báyìí àbíkẹ́ lómi ní sikọ́lọ́wọ́ bá bùn ní hajj àsìkò tó wọn fẹ́ kó lọ hajj tó ó wá jẹ́ tí ó lọ sí ìgbà tẹ́ńtẹ̀gbẹ́ ni ah ìnìlọ lọ́dún yìí ìgbẹ́ yìí òun kò ọ̀dẹ́ lẹ́yìn mi ah ah ah ké n kò tí ì pàgbẹ́jẹ rí ó dọdún tí bò kí n tó lọ ká má ṣe bẹ́ẹ̀ torí pọ́nrán yẹn tọ́lọ́ọ̀ lélẹ́yìí èyí tó ń ṣe yípo eré ara rẹ ni ṣùkà fèsì bákan náà àìmọ̀ fi nǹkan ìjà ṣeré nígbẹ̀ẹ́ bákan náà àwọn ọdẹ ilé àìmọ̀ fi nǹkan ìjà ṣe ká máa kọjú ìbọn síra wa àbí ká máa sí àdá sókè àbí ká máa sí kùmọ̀ sókè àbí àáké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká pé à ń bára wa sáwàdà ànábì kalẹ̀ wọ́ọ̀nù wa síríọ́sì lè bí àṣẹ ilé ìbò ó kìlọ̀ fún wa pé gbogbo ẹni ó bá gbé nǹkan ìjà sókè sí ọmọ ìyẹ́ kódà tó bá ṣe pé ọmọ ìyá bàbá kan ìyá kan lọ́ba náà ọ̀bẹ sí ọlọ́run bá ṣe é anabi ni màláíkà wọn fún lu ẹ lépè ni torí pé ó ṣeé ṣe sètánì ọlẹ wọlé kọ ọba sí ẹ sètánì ọba gun ọ lọ́wọ́ ni ọba gun lànà sise lè wọ torí náà kọ káwa tí à ń dẹgbẹ wa àti àwọn ọdẹ tá à ń sọ wa káwo nǹkan ìjà yẹn kọ pé kìí ṣe nǹkan eré ká ṣọ́ra fún un bákan náà kí a sì fiyèsí wípé tá a bá lọ àrí ìyọnu àwọn òbí wa ká tó kú òǹlé ọmọ kì í kú òǹlé lọ bìkan kan láìsí pé àwọn òbí rẹ bá sọ pé ó dàbọ̀ bí jihadi ṣe tó nínú ẹ̀sìn ogun ẹ̀sìn bó ṣe tóbi tó a gbọ́dọ̀ gba ìyọ̀ǹda àwọn òbí bákan náà ló ṣe rí bí ìgbẹ́ dídẹ àbírú ìjáde wàá fẹ́ jáde a jẹ́ kí àwọn òbí wo sọ pé máa lọ a gbọ́dọ̀ sí nǹkan lẹ́yìn wọn. nísìnyí ní àsálẹ̀ lọ́wọ́ parí a kún wípé àwọn mukhalafati wà ní kí ni àwọn kankan tí a máa ń ṣe òmíì tó pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwa ò mọ̀ tó tako òfin ọlọ́run tá a sì máa ń ṣe iṣẹ́ ìwà la sọ dáa tó bó ṣe dáa tó yìí ọlọ́run ọba ló pọ́n alẹ́ pẹ̀lú iṣẹ́ yìí ànábì ló pọ́n alẹ́ ń bi iṣẹ́ yìí ni wọ́n ròyìn wa dáadáa yìí bàbá bàbá wa kan la bá ń di iṣẹ́ yìí níjọ́ kìíní àná níbi tí àwa tá à ń dẹ́gbẹ́ bàbá wa kan la bá ń di iṣẹ́ yìí níbi níjọ́ kìíní àná níbi àtà ń sọ dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn bí sẹ́sẹ́ wa tóbi tó yìí púpọ̀ làwa máa wá sára àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa sábà ṣe mistake kì í ṣe tí yóò jọ ntí ọlọ́run bá fara mọ́ àwọn mistake tí wọ́n ṣe yìí ó pín sí méjì àárẹ̀ àwọn mi tó pé nínú rẹ̀ ká máa sọ wípé eh, ọdẹ dídẹ iṣẹ́ ògùn ni ọdẹ iṣẹ́ ògùn ni torí náà nǹkan bá wá fẹ́ síde àkọ́kọ́ rúbọ fún ògùn ká tó lọ mùsùlùmí kì í rúbọ haram ni o ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ra wáyé dáadáa mùsùlùmí kì í bá wọn rúbọ haramu ni kí ó wọn wà nídìí ẹbọ ẹbọ tààrà àìbá ṣe ṣírùkù tó wá sílé wà ń di ẹ nítorí wọn sọ fún wa ni pé èyí tó ń bá bọ̀ ní Islam tẹ́lẹ̀ ọtí lọ́lífàì rẹ̀ pé abdullahi rẹ tó ń jẹ ọ̀já abdullahi mọ́ ibi tó ọlọ́run jẹ́ lọ wà nísìnyìí tó ti pé olùwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tún múra padà ló ṣẹ̀ṣẹ̀ múra ṣẹ̀ṣẹ̀ rẹ̀ padà lójijì padà tó ká sọ́ra fún un kò sí oògùn kan bì kan ọlọ́run ọba ni ọba tó ní gbogbo wa ẹranko tá à ń pa òun lóní iṣẹ́ tá à ń ṣe òun lóní ká má wulẹ̀ wọn káàkiri ẹlẹ́ẹ̀kejì àwọn kankan bẹ tá a máa gbé kọ́ra káàkiri etí ọ̀rọ̀ bá dé bíjà bá dé láàrin wa bá fara kan mọ́ra lọ́wọ́ àá pé búra àá gbé ìbọn kalẹ̀ kó dá ìbọn kọjá pé bẹ́ẹ̀ lórí àbí kó dá àdá kọjá àbí kó fi kùmọ̀ kan orí àbí kó fi àáké kan orí àbí kó fi kẹyìn pé òun fòògùn búra tó mùsùlùmí kì í fi irú rẹ̀ búra o ànábì ní ẹni bá fi lè fi nǹkan mí yàtọ̀ sọ́lọ́run tó fi búra kó tètè túbà ní kó padà sójú ọ̀nà ó sì sọ fún abẹ́ àdìsí tó ti di muslim man kana halifan falyahlif billahi aw liyasmut bó bá ti fẹ́ búra fọlọ́run búra bó bá ti lè fọlọ́run láì fi ńláńlá ni ká fi oògùn búra àbí ká dábọ̀ kọjá àbí ká gé irin jẹ bákan náà ká wá wọ àwọn nǹkan aṣọ kan tí a máa wọ̀ táwọn kan ń jọ ní ọlọ́ọ̀tì kó máa dínkù sọ pé ńgbẹ́ sì máa ń dàgbà sí i pípọ̀ nínú nǹkan náà ó máa lẹ̀yìn sí i tẹ́lẹ̀ ń jọ òun ó pe aṣọ kan ó pe aṣọ gbérí ọdẹ tí ó jasan tíra àtòwú ẹ̀yọ lára tó ń so gbogbo nǹkan bímọ lára báyìí wíwọ ọrú aṣọ yìí ó takò àkídà àtàwà mùsùlùmí torí pé ànábì sallallahu alaihi ó takò ìdìsọ́kàn wa ó takọ ara ẹ̀sìn wa yẹn yẹn tá a gbọdọ̀ jìnnà sí i ànábì sọ pé gbogbo ẹni ó bá fi lè gbé nǹkan kan kọ́ra tó gbọ́kàn lé nǹkan ọlọ́run ó fi òun pẹ̀lú nǹkan yẹn kọ́ mọ yanjú ara wọn bí kéèyàn de óńdè má pa má bàdí mọ́rùn kódà mi tún mọ sọ óńdè mọ ọrùn ajá gan fún rẹ wọn pè kó lè bá lágbára kíkí kan bá ṣe gbogbo gbé nǹkan kọ́ra yìí ká sọ̀rọ̀ fún un níta lè fi dípò rẹ̀ wọn ó sọ àṣàlàyé rẹ̀ fún wa ní ọwọ́ ọ̀parí ìsìn àwọn fásitì fún wa ní irú rẹ̀ tí ó fi alọ́kànbalẹ̀ ní ọ̀dẹ́ ni mí ní tá ah, tí fi ń bora mínú tí fi ń mínú ní tí òjò ti kú ti pẹ́ nù ọlọ́run ọba ni òjò ti kú pẹ́ gbogbo yẹn àgbàlagbà yẹn ti mọ̀ ọ́ wípé àìmọye ẹni tó yẹ pé gbogbo ohun tá à ń wí yìí náà lóní lára ó sì padà kú níjọ́ tí ó sì nàkàn ni ó kú tú ẹ pẹ̀lú ó fi hàn pé kèé ṣe nǹkan ẹni sọ wa tẹ́lẹ̀ káwa sọra fún tí ó bá fọwọ́ kan ẹ̀sìn wa anabi sọ fún hadisi ti baba Tirmidhi inna rúkọ wàtàmáìmù wàtíwọlá ṣirkun ọ̀fọ̀ pípa kíní kankan ló láyé kíní kan ló lọ́run kíní kan ló kú nbì kan ó wá wà nbì kan ló dé kíní kan ò láyé àfọlọ́hún ewé àtẹ̀gbò àti kíní kan tó sàpọ̀ wọn ò lágbára kankan bí tọ́lọ́run bá wà ọlọ́run bá nìkan ní kẹjá dúró tì ká sọ̀ra torí ìwádìí àti gbìyànjú àwọn àfáà nílẹ̀ Yorùbá wa wọ́n fi yé wa pé tá a bá kó ọ̀fọ̀ ọgọ́rùn-ún jọ aláàgùn ká tó rí kan àtààbọ̀ àbẹ́yọ̀ kan tí ò ní sí ẹbọ ń bẹ àlàyé rẹ̀ ó ṣòro ó ṣe fẹ́ni tí ò bá yé wọ́n mọ̀ pé ebi tí mo kàn wí nìyí torí pé bẹ́ẹ̀ bá wò lọ ẹ bá pé à ń fi agbára tì sọ́dọ̀ kínní kan ìmọ̀ sọ́dọ̀ ewé tá a já sọ́dọ̀ egbò tá a wà sọ́dọ̀ kínní kan sọ́dọ̀ kínní kan bá agbára bá sì ti bọ́ sọ́dọ̀ ẹlòmíì ó ti dẹ̀ bọ́ so ká sọ̀rọ̀ fún àwọn ọ̀fọ̀ pípé àti àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn bẹ́ẹ̀ ká di sọ́kàn pé àwọn ẹranko ńlá lè ṣe pa lásán wọ́n bá ti pẹ̀lú ẹranko ńlá láàfin ká ṣe tutù bọ́ọ̀ bá ṣe tutù yóò pààyàn yóò ṣe kínní kan yóò ṣe kínní kan kò ṣe tutù kan bì kan kọjá abọ́lọ́run ti kọ́ wa nábì ti kọ́ wa àdúrà rẹ̀ á gbọ́ ní sika tó dé ká tó gbé kíní kalẹ̀ insha allah ta'ala ètùtù ànábì á gbọ́ tó so pé yóò kó gbogbo nǹkan tán tí ó sì fi lọ́kàn balẹ̀ bákan náà ká gbà yí pé iṣẹ́ ọdẹ iṣẹ́ ẹ̀mí ni iṣẹ́ wàhálà ni ẹni tí ń bá ń ṣọdẹ bẹni tí ń bá ń ṣọdẹ kò ẹ̀mí rẹ̀ ò ní gùn àbíyàwó rẹ̀ ó máa kú àbáwọn ọmọ ó máa kú àbí ó máa bí àbíkú bá ti pẹ ẹranko ẹnu gbó ẹranko ẹranko wọn wà di yóò wá dálìjẹnu yóò padà wá pa ọmọ rẹ kódà ọdẹ bàbá ọdẹ kan igi ń pọdé ó kàn pa àbọ kéwù ló bá pa ọmọ rẹ kò pọ ọmọ òun ló ń pa ẹranko ògbẹ ló wá di ọmọ ọmọ nílé wá dé ló wá gbogbo orú àwọn mùtàkìdá báyìí àdìsọ́kàn báyìí ó tako bí ẹ̀sìn tiwa ṣe gbé kalẹ̀ kájẹ́ká fi sí i òòka dáhàmà wọ̀ bákan náà ká máa wá oògùn àfẹ́ẹ̀rí tí ó àparẹ́ oògùn tí ò ní fi rí mi táyà ẹranko òfin ní kápá mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá à ń fi ṣe àwọn oògùn wọ̀nyí ní ìwádìí fi yé wa pé ẹbọ pọ̀ ń di rẹ̀ púpọ̀ ju nǹkan tààrà tí wọ́n bá kó bí méjì mẹ́ta sí lọ́nà kan bí mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó fi ṣe nǹkan míì wá jùlọ jùlọ ntọ́ gbé kọ́ra tọ́ ti gbà kó ni ó gbà ọ́ yóò sì mú gbàgbé ọba rẹ mùsùlùmí yóò sì gbọdọ̀ gbàgbé ọlọ́run ọba rẹ nígbà kan torí pé ó léwu bákan náà púpọ̀ nínú wa àìsábà yàsírun àìyàsímọ́ra kódà lómi gan tí bá ti ń lọ yóò kanlẹ̀ wọ ẹ̀wùkẹ́wù láti lé ni yóò pé ó dìgbà tó ń bá dé kó ń tó kírun so káfíyèsí àwọn bàbá ti wa táwa bá nílé lọ́dọ̀ wa ìfihìn ilé wa o ilé wa lè mímọ̀ lójú ń sọ bẹ́ẹ̀ kọ́ máa pé ń pọ́n lé wọn lé báyìí lába tó àwa máa kírun lè tíya ọgbà tá a bá jọ lọ bàbá balọ́dẹ ó kanlẹ̀ fọ́n fèrè ni pé ìrún yá ẹ̀dúró ó sì dúró kírun bá a bá parí láti tún máa lọ síbò míì so àwọn nǹkan báyìí kájẹ́ ká fi káwa náà ká fi èsì kárí pé à ń yí àsìtọ́ lọ́hùn pípọ̀ nínú àwọn ènìyàn wọn a máa sáré gé ẹran kojú ọba pé ẹran ńláńlá wọn ò máa gé láì tí ì ju ẹni kò mọ yapa ẹni kò mọ yẹsẹ pé ah ẹran ńlá kó tó wulẹ̀ ẹsẹ̀ ń tẹ́ba ṣe ni èyí lè tutù rẹ gbogbo ń tá a bá gé lára ẹran nígbà tá a ti ìdú jífà ni o nítorí àdìsí yìí bàbá wa tó gbà wà fún àbúdáwò dàgbà wà fún àtàwọn aládìsí yòókù tí a lè sọ pé má òbí iná من البهيمة ما قتل من البهيمة فهي حية فهو ميت gbogbo ń tá a bá gé lára ẹran tó yẹ ká jẹ tó pé halal ni ká jẹ ṣùgbọ́n tẹ ẹran yìí tá a ti dùn kódò kú tá a bá gé láàyè yìí tá a gé ń jífà ni àgbọ̀dọ̀ jẹ́ o irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ ńgbà nígbẹ́ àgbàtà wọn kéèké àmọ́ irú ẹ̀ tí wọ́n bá ti ń jà sẹ́ran èmi àtàfà àdájọ́ ń fa èmi wọ́n pa ìwọ lọ ó bá ti ń fura pé wọ́n padà parí rẹ̀ pé èyí tọ̀hún lónìí yóò jífà ni o àti kí wọn ó ti dù ká sọra then nǹkan tó bá jẹ́ nǹkan ẹnìkan má kílèmù ẹ̀ fún rẹ̀ pé wọ́n lọ ní torípọ̀ ọ̀rẹ́ pé wọ́n kò sẹ́ni tí ó yẹ ju ẹ̀ ìwọ tí wọ́n mọ òdodo sòdodo fáwọn ènìyàn torípọ̀ ọlọ́run ọba mọ tó wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa tó ká fiyèsí bákan náà kí ẹ kájáde kó lọ pẹran kó tó wá jẹ́ káàbọ̀ pápá yìí tó jẹ́ kú yìí náà yóò wúlò àárín nǹkan gbé délé ká mọ̀ mọ̀ sí ká gbà pé abẹ́ àwọn táwọn sọ de káwa mú olè káwa máa gé e níbì kan à ń gé e létí à ń gé e nímú à ń yà lọ́bẹ̀ lára kó lè bá a jẹ́wọ́ àbí ká mú yẹn láì tiẹ̀ tí ì ṣèwádìí ká rí i pé ìjọ lè ní àbó lè kọ́ kásálẹ̀ máa gba pààyàn àbúrò máa ṣe léṣe kájẹ́ ká sọ̀ra bá a bá mú kájẹ́ kí ìjọba ó máa máa bí ọ̀rọ̀ ṣe rí ká sì máa fara balẹ̀ wádìí torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pa àbúrìyà kódà àwọn kan tí ò lẹ́sẹ̀ tí ò ní láì fi wọ́n pa wọ́n kódà ara àwọn tán pa àbó lé gangan ẹni tó gbà sọdẹ gangan ló pa ní tàtàrà àìfarabalẹ̀ ó kàn rí yẹn bóyá ó lè ní láì tí mọ̀ pé ó lè ní olè kọ́ òtítà mọ̀ ó pa sẹ́ni tó mọ̀ pé ẹni ó gbà ń ṣiṣẹ́ gan ló ń pa tò àbí ẹni tí a ti bá yẹn jà máa sọ ọ ti wá pẹ́ ẹ̀dá kò pàjẹ́ ká sọ̀rọ̀ fún wele torí pé sẹ́yìn wa tóbi ọlọ́run bá sì mọ̀ ó sì kà wá kún di sẹ́yìn ká ní wàá kara wá kún ká fún iṣẹ́ ní ọwọ́ rẹ̀ bákan náà púpọ̀ náà tá a mọ àmì tí wọ́n bá ń bá wọn sọ àdúgbò báwọn aládùúgbò bá láwọn ò ní di ẹ̀ mọ́ bó bá ti lè kú ò wọ́n dáná òun àtàwọn olè wọn mọ̀ ṣe mítìnì gbogbo gbà ni wọn mọ̀ ṣe ń jèsì gbogbo gbà ni ká sọ̀ra ká mọ̀ pé n tá à ń ṣe láyé ń bí ìgbà díẹ̀ lálò láyé apàlọ́ lè pàdé ọlọ́run ọba wa kí ọlọ́run sà ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa ní ìpa ẹ̀dẹ́n èyí tó tún kún lábẹ́ bá náà nínú àwọn mukhalafat púpọ̀ nínú àwọn tí wọ́n máa ń dẹ̀gbẹ́ wọn sábà máa ń mú mukumuku pọ̀ èyí máa mú ògógóró kó lómi ìkàlẹ̀ rògógóró láti lé ní òfìsàpò lọ bá ti rìn díẹ̀ tó tọ́ sẹ́mi àmì máa mu gbó wọn máa mu mùkàdíràtì míì náà wọn ò ní kí kagbara ó lè wà kò ní jó rẹra kò ní jó orun kọ́ àwọn kò ní jó rẹra ká fi èsì gbogbo orú àwọn àtàwọn tí wọ́n ń sọ́ọ̀dẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ pé bó ti bá mú lóru bó ti bá mú lóru àwọn ọmọ mu nǹkan yìí àwọn ọmọ fílíbì lọ kájẹ́ ká sọ́ra fún un ntọ́lọ́mba ti lóun ò fẹ́ kò fẹ́ ló kọ́ ẹ̀ ń jẹ́ ntọ́lọ́mba ti lóun ò fẹ́ kò fẹ́ ni ká sì jìnnà sí yẹn yẹn àìmọ̀ bọ́ ọlọ́run ọba sófin kó gbófin jẹ kàkà tó wá gbé òfin tiwọn kalẹ̀ kí a sọ̀rọ̀ fáwọn eléyìí ní abẹ́ àwọn tá a fi dẹ̀gbẹ́lẹ̀ kan ọlọ́run kí nǹkan ẹyọ kan fún mi lọ́kàn ru òun náà ni tàkúté tàkúté ìrìn àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóṣìṣì tí a máa dẹ ọ̀pá ó tóbi oríṣi márùn tán máa dẹ èyí àlàyé ẹyọ kan tá a fún ni pé gbogbo ohun tó bá yẹ pé okùn ni wọ́n fi ṣe é tó bá fi lè fún ẹran yẹn pa àlè jífà ni kò sáròyé ń bẹ́ẹ̀ tó bá yẹ pé igi ni èyí tó bá pè ní rìn ó lugi ó lugi mọ́ ló bá fún lọ́rùn pa àlè jẹ́ jífà ni àti tó bá jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn nǹkan míì tá a máa fi jẹ́ lábẹ́ ẹrú rẹ̀ nánú tá a máa ta ni rọ́bà wà rọ́bà títa òkò lílẹ̀ gbogbo ìkọ̀ọ̀kan nínú wọn tí wọ́n fi lè bá nǹkan tá a bá bẹ́ẹ̀ mí lára wọn ká a du àlè jẹ wọn jífà ni wọn lápapọ̀ ẹ̀ ṣùgbọ́n tàkúté onírin di ọjọ́ ọlọ́fà kọ́mi tó máa ń ṣe ọ́n ṣe pẹ̀lú ọ̀fà kalẹ̀ ó ga wá lọ́fà lẹ́nu tí máa ti ń ta ọ̀fà ló kọ́kọ́ wọ ara rẹ̀ àwọn apá kan nínú àwọn àfa àwọn faramọ́ pé tá a bá dẹ òun kalẹ̀ tá a ṣe bísímìláì sí kalẹ̀ tó bá mu tó sì lù lára tẹ́jẹ̀ jáde ká tó dé bàbá dé àlejẹ́ ráàyè yìí àfa tó kọtíra àkàmù dàbáyé ó ṣe nípa rẹ̀ pé bàbá wa Hasan Basori pé ó faramọ́ àtàn díẹ̀ náà àfa ṣùgbọ́n pípọ̀ náà àfa ni wọ́n ní torí pé fáríkù tó wà lálàfo ìgbà tá a ṣe àrùn àsìkò tó wà lálàfo bisimilayi sígbà tó fi mú nǹkan kó ti jìnnà báwọn ò fara mọ́ so àmọ́ bí wọ́n ti wí rèé táwọn sì yà ní parí ní ìṣẹ́jú méjì ni wípé a fẹ́ kí dípò gbogbo àwọn kan tá sọ pé kò dáa yìí anábì ti kọ́ wa ní tó dáa bó ti wúlò fáwọn ọdẹ bẹ́ẹ̀ ló wúlò fáwọn tá à ń bẹ lé àwọn àfikàrù tá à ń nábì kọ́ wa tá a máa ṣe ládùúà wọn bá wa jòkó hàdà bayanu linnas wọn ti bá a ṣe photostat bíi bẹ́ẹ̀ ló kàn níbẹ̀ tí ó lè wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kò sì ṣòro mọ́ mo sì fẹ́ nítorí tọ́lọ́run jẹ̀mọ́ ẹ jẹ́ ká fi ìmánì gbà á torí tí a bá fi ìmánì gbà á kò ní í ṣiṣẹ́ tí mo mọ̀ látijọ́ yìí àìmọye irú rẹ̀ tí mo kà tí ò ṣiṣẹ́ ìmánì ni ó lè ṣiṣẹ́ o torí ẹnìkan kan èmi sọ bẹ́ẹ̀ forí njọ́ kan pé olóhùn sakinní kan ni ká jẹ ká yé mọ́ bá a pa wọn mo ní ànábi kọ́ wa ní tó ní àmọ́ sà ó kọ́ wa ní bíọ́bí falaki bíọ́bí nẹ́sì ó ní à bíọ́bí falaki àbíọ́bí nẹ́sì oníkó ràn lọ́rìn mo ló ran gbogbo òlu ayébèlé Ìlọrin nìkan ó ran Yehudi bèlè mùsùlùmí torí náà ń kọ àwọn àsìkáàdùn yẹn bá kọ síbí yìí à ń pè fún wa ibi tọ́lọ̀ bá ní kí ó dé pé ayatul kursi ó jẹ́ kan kúlíwà láwù bìrọ́bì farak bìrọ́bì nẹ́ẹ̀sì ó jẹ́ kan àwọn òbí kẹ́lìmọ́ ti láì tá mọ́tì mi ṣáàrì mọ́ àkàrà tó náà sọ pé téèyàn bá fi lè dé ààyè kẹtẹ́rù ń bà tó bá fi lè ka ẹyọ mẹ́ta rẹ̀ àbúrò oníṣẹ́ tí èkó ń ẹ̀ẹ̀mẹ́ta péré aburú kan ò ní sẹ́yìn tí ó fi kú láàyè o pé mo débi kan pé ah mo ti ń ṣẹlẹ̀ ní ìbò ní awa ni wọ́n ti lè wí bẹ́ẹ̀ ni aburú ò sẹ́yìn tí ó fi kú bẹ́ẹ̀ bọ́ba ka mẹ́ta láàárọ̀ inú inú fọkànmá inú inú bullet proof ọlọ́run lọ́wọ́ àti ilé èṣù bọ́ba ka lálẹ́ nínú bullet proof ọlọ́wọ́ àti ilé òfin mọ́ irú ààrẹ náà tún ní tó tún tẹ̀lé bisimilayi ladina yẹ dóru masmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ dáadáa ṣùgbọ́n nígbà èdè bíṣẹ́ tiwa àti bá a ṣe ráyè wọ́n ti bá a yọ èyí tí ó lè wúlò fún wa níwọ̀nba òun ló dípò gbogbo ń tá a bá ti dúró tiẹ̀ ní ó ní wá pẹ̀lú ìlú kan àtọ̀ kankan bíi ní láì tààlà ọlọ́run mọ̀ dáàbò rẹ̀ bọ̀ wá má ti wù kí wọ́n múra tó ẹ̀ẹ́rì pé ọlọ́run bó sì máa jẹ́ ká jagbára wọn lọ insha allah ta'ala níparí kún kúmọ́lẹ̀ kejì a fẹ́ kí ìjọba kí wọ́n dákun kí wọ́n ṣàánú wa ká bá fi èsì àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ méjèèjì yìí kí wọ́n jẹ́ kí kún láàyè lọ́dọ̀ wọn dáadáa ẹni tí ń dáàbò bo dúkìá wa tí òjò ṣòfò tí ń dáàbò ẹ̀mí wa tí ò jẹ́ kí ẹranko inú ilé ó mọ àwọn alẹ́ mọ̀ àtàwọn tí wọ́n ń dáàbò bo ẹranko inú igbó tí òjò mọ̀ hàn á lè èèyàn ńlá ni wọ́n láwùjọ afẹ́kàn ìjọba bá wa kà wọ́n kún dáadáa kún ó kún wọn kí wọ́n ó ṣe dàwọ́ràtù fún wọn kó ṣe àṣẹmínà fún wọn tó wọ́n fi jẹ́ kí iṣẹ́ yìí ó tún yé wọn sí i tí wọ́n sì rí ibi lọ kó wọ́n jẹ́ kó wọ́n ní ààyè láwùjọ lọ́dọ̀ ìjọba dáadáa kí iṣẹ́ wọn kọ́ kó lè bá ní àlùbáríkà lábẹ́ ìgbẹ́ dídẹ ní paríparí tó jẹ́ ti àwọn táwọn àjọ dẹ náà afẹ́ká tẹ̀lé òfin tíjọba wa gbé kalẹ̀ bá a sọ pé àgbọ̀dọ̀ débi game reserve lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ la fẹ́ ká sọ́ra fún ìgbẹ́ sísun torí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti dálẹ̀ láwùjọ oṣù kódé oṣù lé ọ̀rẹ́ tèmi kẹrin ọmọ ìyá mi kan oṣù lé rẹ̀ rí láì ló di di náà sọ náà sí fó láwùjọ náà kẹfọ́ òde ó bọ́ sórí lé ní oṣù lé oṣù tí ra oṣù aṣọ ẹ̀wù ẹyọ kan tó kù lọ́rọ̀ ló kún jọ náà lọ́hùn tí fi hàn pé ìgbẹ́ sísun kọ́ ó léwu ẹ dákun ìgbẹ́ sísun ká sọ́ra fún un bí tí wọ́n ṣe dúkìá ló bẹ́ẹ̀ ní sọ àwọn oko àwọn ẹlòmíì ṣùkà fèsì àwọn nǹkan wọ̀nyí èyí tí àwa náà fẹ́ fi ran àwùjọ lọ́wọ́ rè ká má wàá tó pa fẹ́ ra àwùjọ lọ́wọ́ ká wá ba àwùjọ jẹ́ àṣọ kíjọba náà kò yí àṣewà kí ọlọ́mọṣà bá dúró ti gbogbo wa lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn tí wọ́n fi ìwé pè kí ọlọ́mọṣà san wá ní ẹ̀san dáadáa kọ́nà kó dúró ti wa kó gba ara ní ẹ̀sìn fún wa gbogbo àti àwa náà ọlọ́mọṣà san wa atubu ilayk. asalaamualeykum wa rahmatulahi ta'ala wa barakatuhu fẹ́ kí àwọn tí a pè tí aṣojú wọn sì wà níbí báyìí àwọn náà ní sirikindaji fún tìǹbù pé tí wọ́n ń jẹ́ aṣojú tí wọ́n ń jẹ́ olórí àwọn tí wọ́n ń pa ẹran àti àwọn tí wọ́n jẹ́ ọdẹ tí wọ́n ń ṣọdẹ wọ́n wà níkàlẹ̀. bákan náà Suleiman alájì ni mo rò pé ọla ó ṣe ájì ní rọrùn mo a ọdẹ ìlú Ìlọrin Malam Suleiman Ayọ̀dèjì ọdẹ kéwú ọmọ ìyá máa ni máa ń pè bí bá ń ọdẹ ń táwọn a rí ẹni tí ó so oríṣiríṣi oògùn mọ́ra tó bá sọ wípé ọdẹ ara rẹ̀ ọmọ rin ni wìn síkìn bí wọ́n bá sọ pé ọdẹ irú wọn ò ní lè gbígbólóhùn àmì wọn ní wí mọ́ kí wọ́n máa wí àṣẹ o ṣùgbọ́n jọni lójú púpọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a náà bá láǹfààní àti gbọ́ rédíò kwara tó máa ń ṣe ètò wọn ètò ọlọ́dẹ wọn máa ń dákọ̀ àmì ìmọ̀ wá jẹ́ kó dùn mọ́ wa kódà wọn ni ọ̀dẹ kéwu wọn ṣe késẹ́ẹ̀tì tí wọ́n ṣàlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ wọn tó wá kéwu síbẹ̀ àwọn ọmọkọ́dẹ máa kéwu tọ́ ajẹ́ pé tọ́ àwọn dókítà wa wọ́n ní ọ̀dẹ tó kéwu ṣèwòlémọ̀ rẹ̀ yàn yín lónìí látara ìgbìyànjú tẹ̀ ń ṣe ibi tó kù díẹ̀ díẹ̀ sí tẹ̀ kù sí náà wọ́n wí fún yín yìí o hiya hakikatu murra òdodo tó korò ni torí pé ìgbàgbọ́ yorùbá ni wípé ẹni tí ó bá a yóò máa sáré jìnnà yóò máa gbowó yóò máa jẹjẹkújẹ yóò máa kórìbọ ilé oríṣiríṣi yọọma kódà kódà bí ọba ní lọ́rùn kò sì sáǹfààní níbi kéèyàn olú ayé yìí kọ́ mọ̀ ní ọ̀run o múríkì ní ká ọjọ́ mi lójú ńgbà tí a lọ sọ́dọ̀ àwọn bàbá wa sẹ́ríkì ń dájì ìgboro la lọ ní family house wọn lẹ́gbẹ̀ẹ́ emirs palace wọ́n wá ní wọ́n wà ní àyè tí wọ́n wà lọ́hùn ẹnìkan wá mú wa lọ ìgbà táwọn lọ lójú ọ̀nà mo ti ń ròyìn pé taba débẹ̀ á bá Ògún tí wọ́n ń bọ̀ á bá àwọn oríṣiríṣi nǹkan tó kàn kọ́ wàláhi làzim àfi títí bẹ́ẹ̀ lọ́wọ́n bá búra bá a ṣe bá wọn a bá wọn ní mùsùlùmí tó pé alihamudulilayi nítorí wípé a bá wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sálámà làásàrì ni àwa ń béèrè yìí pé ní a sẹ́díkì ń dájì tí wọ́n jẹ́ olórí gbogbo ọlọ́dẹ a rò pé bá a ṣe bá wọn ọ̀tọ̀ ni a bá pálapàla yìí according to táwa fojú rí ní gbangba wallahu yatawalla sarair àsìbá masalasi kódà nbẹ làwọn náà ti kálá sáré ńjọ yẹn ẹni tó tó wá jẹ gbákejì wọn àwọn náà nọbẹ kálẹ yìí àwọn ni wọn sọ̀rọ̀ láti sojú wọn wọn sọ̀rọ̀ tó dùn mọ́ wa púpọ̀ ńjọ náà lọ́hùn torí náà kí abálé yìí pàdé níbí báyìí ó ṣe déédéé ìlú tá a wà yìí tó ń pè ní lọrin àwa fẹ́ kí gbogbo ìlú tó ṣẹ́kù láwọn ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ àsopọ̀ láàrin ọdẹ àtògún àtẹbọ tí wọ́n so pọ̀ àfẹ́ wọn yà àfẹ́ ká mọ̀ yìí pé ní èyàn lè jẹ́ mùsùlùmí tí ó sì jẹ́ ọlọ́dẹ nítorí àpè yín nu o òdodo ọ̀rọ̀ ó lè korò gbogbo jágbajàgba téèyàn bá máa ń ṣe ní kọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá mi ọ̀fẹ́ wọ́n ti pè wá sákèsí ẹ̀ bí Islam bá gba nǹkan lọ́wọ́ èèyàn pé kí ni yóò da yóò wá fi èyí tó da yóò fi rọ́pò òun náà ni photocopy èyí tí a ṣe nínú àwọn àdúà èyí tó wá látọ̀dọ̀ ẹni tọ́lọ́run rán sí wa wòlíì àgbà wòlíì gbogbo wòlíì Afa gbogbo afa àgbàlagbà gbogbo ẹni tí bá ń jẹ́ àgbàlagbà òjíṣẹ́ ńlá Muhammad ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó fún wa ẹ rí i pé ẹ̀yin àgbàlagbà náà ẹ rí i pé bí ẹ bá rí nǹkan gbà lọ́wọ́ àwọn kan tó jẹ́ àgbàlagbà ẹ fẹ́ kà kún pé ẹ mọ ibi tí mo ti rí kinní yìí ni lọ́dọ̀ àwọn àgbàlagbà ló fún mi mo sọ̀rọ̀ wípé gbogbo àgbàlagbà tí bá fún ni ní nǹkan a kí aṣojú àwọn commissioner of police wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún police headquarters ní Kwara state nígbà yìí akínyínká bọ̀ gbogbo ẹni yóò tó bá já gbàlagbà mùrùkọ́ àgbàlagbà rẹ̀ ńtọ́ tó ń ṣe ńlá lẹ́yìn ni sallallahu alayhi wa sallam tó lẹ́nu bí ti kú láyé nísìnyí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ more than one thousand four hundred years ego mo rò pé àgbàlagbà tó bá fún wa ní nǹkan kan àbúrò náà jẹ́ fojìṣẹ́ ńlá Muhammad àgbàlagbà tá bá tún wá ń náà ọlọ́run bọ̀ ránṣẹ́ náà ọlọ́run ránṣẹ́ ọ̀ràn ni ọlọ́run fọ ikú sọ̀rọ̀ fẹ́ nu inú wa ilà ọlọ́run ma wá ṣe ń tó ní káwọn ọlọ́dẹ àwọn ọdẹ asọ́dẹ kí wọ́n máa lọ òun náà la kọ kalẹ̀ yìí bí n táfà tó ṣe wáyà sí sọ ẹ fi ìmánì gbà á ẹ sì ló bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí ń jagbajagba ẹja pati Ọlọ́run bọ̀ fẹ́ òdodo rẹ o kọlọ́run kó ṣe èmi àtẹ̀yìn kó ṣe wá nínú àwọn tí ó máa òdodo ọ̀rọ̀ tí ó sì lè máa lò ó àwùjọ wa ò fọ́dòdó mọ́ wọn ò sì fẹ́ lò ó ọlọ́wọ́n bá ní sì sọ́yàn wa huwa khairu hafiza wa huwa arhamur òun lọ́ba tí dá yóò dáàbò bo ẹnì wa. bí n bá ní kí n wo bí a ṣe mọ pàtàkì yín tó àwọn nǹkan nílẹ̀ ọ̀rọ̀ so màá dá ọ̀rọ̀ mi dúró báyìí wípé ká jọ gbogbo ń tá a ká gbìyànjú ká lò ó ìgbà tá a ti gbọ́ tẹ́lẹ̀ kò tí ì di ọ̀rọ̀ sí wa lọ́rùn ńgbà tí lè gbọ́ òun kì í ṣe fídíò táwọn wò yìí nìkan ní rìkọ́ọ̀dù rẹ̀ o fídíò tàtọ̀dọ̀ ọlọ́run ọba tí ń bẹ lọ́wọ́ àwọn màláyíkà ó ti rìkọ́ọ̀dù ẹ̀ fún wa ṣùgbọ́n ọgbọ́n ńgbà báyìí kìlọ̀ wá lò sí ọlọ́run mọ̀jọ́ jẹ́bẹ̀ lẹ́jọ́ aburú fún wọn jálè kìyàmà gbogbo ń ta gbọ́ yìí ọlọ́run kò sí lílò rẹ̀ rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà sídìí kẹsẹ̀ ẹ̀ ń ta jókòó ṣe lónìí yìí láìpẹ́ bóyá títí ọ̀sẹ̀ méjì yóò ti jáde ẹni tó bá fẹ́ rà á tó fẹ́ máa wò ó tó fẹ́ búyàn wò tó fẹ́ búyàn gbọ́ yóò lè jàǹfààní fún wa àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ níbẹ̀rẹ̀ ìjókòó ní tá a pe ẹ̀yin ọdẹ ọdẹ apẹran ọdẹ adẹ́rùbà èèyàn bú kì í ṣàkọ́kọ́ wa ní o àti máa jókòó báyìí àsọ àti pé alápàtà rí àwọn tiẹ̀ wá wọ́n pọ̀ jù yẹn lọ́jọ́ tí wọ́n wá a ti pe àwọn onímọ́tò wọ́n pọ̀ jù yẹn lọ́jọ́ táwọn náà wá bẹ́kọ́dà a ti ṣe fáwọn onífíìmù rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sọ wá dá wa lóhùn ó jẹ́ dùnmọ́ fún wa so afẹ́kẹ́ ń ta fìràn yín yìí afẹ́kẹ́ jíṣẹ́ rẹ̀ fáwọn tí wọ́n kù yín gbàtẹ́ bá débi ìpàdé yín pípé a pè yín wá síbí kẹ́ gbọ́rọ̀ ọlọ́run ni. mùrùkúgbà tá à ń pè yín tá a sì ń fóònù yín àbí tá a wá bá yín lọ́tọ̀ọ̀tọ̀ a sọ fún yín pé kódà ìmọ̀ mò ń wá àdúrà lọ́wọ́ o a sọ bẹ́ẹ̀ ń jọ̀hún tá a sọ pé bóyá ń gbà tó bá báyìí àti ní gbogbo owó tí a bá mú lọ́wọ́ ẹ̀yin náà nǹkan yẹn kọ́bọ̀ lọ́wọ́ yín ntọ́ kàn wá ni fún òun ni à ń gbìyànjú láti tán yìí ẹ̀yin náà sì kéwu ọdẹ kéwu ọdẹ nìkan kọ́ kéwu ẹ̀yin tó kù náà ké ẹ gbìyànjú kẹ́ lò ó wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. ìbéèrè ń bíbá yìí ni pé àwọn ẹran tí wọ́n ń kó wọlé láti òkè òkun tààkàn ti rí nínú láìlọ́nù pé wọ́n ti dú síbẹ̀ wọ́n ti páàkì ẹ̀ síbẹ̀ tá a sì ń gbọ́ pé bóyá jíìnì ni a fi ń dú omi wọ́n ní kí ni sẹ̀rí àwílé rẹ̀ bisimilah. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه lẹ́yìn ọpẹ́ fọlọ́wọ́n ọba a dúpẹ́ fún àwọn sheikh wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa àti fún gbogbo àwọn elétò starting from eh, chairman afábìrúmìn àti àwọn sheikh kakuri àti gbogbo àwọn afáyòkú náà àti àwọn afáwa tí wọ́n wá ń jókòó sheikh Qasim Badmus àti ọgbà àwọn afáwa náà àti ọgbà àtàwọn bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ ọ̀tún mi. ní kúkúrú nípa ìdáhùn nípa ìbéèrè tí wọ́n béèrè ẹran tí wọ́n bá ń kó wa lẹ́ni àti òkè òkun tí ò kì í ṣe ìlú mùsùlùmí ntọ́ jẹ́ ntọ́ wọlé láti ìlú mùsùlùmí àwọn afá ti sọ síwájú lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé láti ìlú mùsùlùmí ló ti ń wá so ìdájọ́ ìpìlẹ̀ ntọ́jẹ́ ìpìlẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí òfin o ni pé wọ́n dun ní dùsẹ̀ríà á jẹ pẹ̀lú ògùn ọlọ́run ọba ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ti kó wa àmọ́ báyìí wọ́n dákọ̀ ọlọ́run ọba sí àbí wọ́n dákọ̀ ọlọ́run ọba sí so ọ̀nà méjì ló pín sí tó bá jẹ́ pé àwọn èèyàn ẹ̀sẹ̀ gba Islam ni ṣẹ̀ríà fẹ́ ká jẹ́ tá a bá ṣe bísí fún madlul hadith Aisha radiyallahu anha ló sọ pé àwọn kan ẹran máa ń bá wọn wọn máa ń kọ́ ẹran wá bá wọn láti ìlú kan látọ̀dọ̀ àwọn èèyàn kan tẹ́kùn ẹ̀sẹ̀ gba Islam àmọ́ mọ̀ bóyá wọ́n dákọ̀ lọ́wọ́ ọba síbẹ̀ àbí wọ́n dákọ̀ lọ́wọ́ ọba síbẹ̀ wọ́n á bèrè ìdájọ́ dọ́dọ̀ anábì sọ̀rọ̀ lọ́sàn anábì sọ pé ẹ dákọ̀ lọ́wọ́ ọba sí kẹsì máa jẹ́ èyí hùn àwọn ẹni tí ẹ̀sẹ̀ gba Islam tó yẹ kó lè ṣe ṣe kí wọ́n mọ ìdájọ́ pé bí àwọn ṣe ń du ẹran ni àbí wọn ò mọ sọmọtọ́ bá yẹ pé lọ́tọ̀dọ̀ àwọn kèfèrí ni so iye tọ́pẹ́ pàmò yẹn bá jẹ́ ahlul kitab àwọn afa kan sọ pé àwọn tí wọ́n fún tírà síwájú àwọn yahud àtàwọn nasara àwọn jew àtàwọn ẹlẹ́sìn christianity àwọn afa kan sọ pé a lè jẹ torí pé ọlọ́run ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ fún wa ọlọ́run bá tó ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ fún wa ó mọ̀ pé ń bẹ nu wọn tí wọ́n máa dákọ̀ ọlọ́run ń sì wà nu wọn tí wọ́n máa tí ò ní dákọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa sọ ni pé tí èyí pé mùsùlùmí lọ́ba bá wọn àgbọ̀dọ̀ jẹ tọ́ba jẹ́ pé ọ̀nà tí wọ́n fi ń pa ọ jẹ́ pé látọ̀dọ̀ mùsùlùmí ni o àbí látọ̀dọ̀ ara wọn náà tí wọ́n bá ń fi kàràbà electric pa so kì í ṣe ìdú sẹ̀ríànù bí ìgbà tó yẹ pé ẹran tí wọ́n tẹ́ pé wọ́n ṣe kíni tí wọ́n dú ọwọ́ náà dájọ́ yìí tí wọ́n pè ní almokoza so so that irú ẹran kò lẹ́tọ̀ọ́ àti jẹ torí pé ẹ ntí wọn bá fi ẹlẹtíríkì du ntí wọn bá fi ẹlẹtíríkì pa kò dàbí kíni kò dàbí ntí wọn bá ní kí wọn du ẹbí ẹsẹ ní kí wọn dundun sẹríà ara àǹfààní tí sin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn lẹ́kítọ́rà wa ti sọ fún wa àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn à ní rí lára àlẹ́ rí lára tí wọn bá fi ẹlẹtíríkì pa sọ ẹ̀jẹ̀ yẹn máa dì ma yóò dì ma la yóò dì ma la so ẹ̀jẹ̀ tẹ́ pọ́n fẹ́ kó jáde kò lè jáde bákan náà tẹ́ pọ́n bá fi ń jìn pa tẹ́ pọ́n bá ń ṣe bísímìlá tí wọ́n fi ń jìn pa gẹ́gẹ́ bí wọ́n ṣẹlẹ̀ so Jordan àti ah, no irú Germany àti gomina bẹ̀ tẹ́ pé engine wọn fi ń pa engine tí wọn fi ń pa ọ̀nà kọ̀dà bí kí wọ́n mú ẹran kí wọ́n pa nípa sẹ̀ríà torí èyí tí wọ́n máa ń pa tí wọ́n máa ju báyìí tí wọ́n máa ju mẹ́wàá síbẹ̀ kò sí ọ̀là ti fọ engine rú bí mélòó kan fọ engine rú engine ò lè dúró gbẹ̀lẹ́ kan náà àti èyí tí ń dín ní dú gan náà àti èyí tí ò dú kò ṣe ìlànà bí wọ́n ṣe ní ká du ẹran sẹ̀ríà nìyẹn so mo ti wọn fẹ́ ká ká ṣe nílànà sóye lọ́nà ìdájọ́ ṣẹlẹ̀ tá a bá fi ṣe kí n tá a bá ń du ẹran àlè látara pé kí wọ́n fi engine du sóye wallahu ta'ala alam sóye wọ́n máa wá nu òkú bété so n tó túmọ̀ sí pé kí wọ́n máa jẹ tó bá wà bẹ́ẹ̀ wallahu ta'ala alam. zakunla wọ́n ní àwọn ẹran táwọn fẹ́ kà yìí àáyá àdán séèyàn lè jẹ wọ́n ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ wọ́n ti máa rẹkùn mọ́ wọn débi pẹ̀lú míì nítorí rẹ kò mọ̀ fún ni pé nítorí bá mú kan ẹran bọ̀rọ̀ jáde ń bẹ̀ wọn láwọn sì máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ bọ́ bá nanú gbó lásán yóò mú kàkàkà jáde ń bẹ̀ lẹ́ran ìpè irú ẹran yìí ṣèṣe ẹran dánù ṣé àṣìlè jẹ irú ẹran nínà pé èyí ni máa fẹ́ dẹ́rùbà yín láti wá máa jẹ ogbó ẹran gan pé ẹlòmíì ti rẹkùn mọ́ rẹ̀ wípé àfi tí ó bá fi nalẹ̀ ní ẹrùn òní kọ́ra yóò ti sọ kótó kò lé pé ń lágbájá kò gbọdọ̀ má mọ ẹran délé toró ti rẹ kùmọ̀rẹ́ pé ọba fi nà nǹkan ẹran bọ̀dọ̀ jáde ń bẹ bisimilah. bisimilah salatu wa salam wa rasulillah gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan asfẹ́nu kan ọ̀rọ̀ rírẹ nǹkan tí a fi ń dẹdẹ pé kì í ṣe ara ìlànà Islam kí a sì fi dán ká fi pa ẹran òun náà kì í ṣe ara ìlànà Islam bóyá kéèyàn kàn bá ti lu kinní kan kó dẹran àbí bá lu kinní kan kó jáde gbogbo eléyìí ó tako bí ẹ̀sìn wa ṣe kọ́ wa ẹran tó bá sì ti ru bẹ̀ jáde à lè jẹ nítorí pé ìsìláàmù kan lè wọ́ọ̀nù wa tààràtààrà àgẹ́sì ìdán òye ọ̀nà tó bá wù ó lè gbà wá ànábìsí kìlọ̀ rẹ̀ fún wa a sì gbogbo alámọ̀ Suratul Baqara tó sọ̀rọ̀ nípa ìdán sura aya ẹlẹ́ ọgọ́rùn-ún àti mẹ́rin tó fi yé wa pé gbogbo ẹni tó máa ń de ìdán kọ́ ìwà kèfèrí ni so ẹni tó máa pa ń bẹ̀ àlè níwọ̀n ní kúkúrú àáyá àlè a ti gbé òfin kalẹ̀ lẹ́ẹ̀kan tó pé àlè ka gbogbo ẹran tán ló jẹ́ ká gbé fọ́múlà kalẹ̀ àáyá ó ṣe déédéé ọmọ èèyàn àáyá ọ̀bọ ìnàkí ó ṣe déédéé ọmọ ènìyàn nílé tó ń dàbí pé ọmọ èèyàn tó wà nígbẹ́ ni ọjọ jọ ìhòfin tó de mọ́jẹ èèyàn ló ti ayé àtìlẹ́ pípé àgbọ̀dọ̀ jẹ́ àdán nínú mustaqbahat nínú ẹranko tí ó jọ ìdọ̀tí tí ló ṣe ó ṣe déédéé ajá fífò nìkan tí ń fò lè yàtọ̀ kó má so nínú ẹni tó dọ̀tí tọ́kàn máa ń Wallahu alim. fásitì àṣẹgẹ àwọn ọlọ́dẹ gẹ́gẹ́ bíi ti wọ́n ti jáde nínú ọ̀rọ̀ nípa pé wọ́n máa lọ sígbẹ́ látàárọ̀ ọ̀dàlẹ̀ wọn tó dé wọn èyí sì kírun rárá ó wá jáde nínú ọ̀rọ̀ pé wọ́n lè láǹfààní àti kírun tí ó sì ní fa ọdẹ lọ́wọ́ tí ò ní fa ìnira fún wọn fún kí àyílà papọ̀ má láṣáré fún kí magrebi papọ̀ má ṣáyé bó ni wọ́n sì lè máa sílé nírọ̀rùn tí sẹ̀rí àgbé wa tí wọ́n fi ní máa kíákí pọ̀ ní ejò ọlọ́run lójú bí wọ́n bá dé bisimilá. bisimilá alhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá òfin ẹ̀sìn gẹ́gẹ́ bí islam ti gbé kalẹ̀ òun ni pé kí mùsùlùmí ó kírun lásìkò ọ̀ranyàn ni mùsùlùmí ó dodo tó yìí jẹ́ pé ó ní láti gbìyànjú láti sọ ọ dáadáa torí pé ọlọ́run bá ti wọlé rẹ̀ ga ó gbé òfin kalẹ̀ ìyá àwọn òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam alibidi ṣàlàyé fún wa pé ìmá kírun lásìkò ọ̀ràn yẹn ló jẹ́ fún mùsùlùmí òdodo tọ́lọ́ sí fàṣíkò sí àsìkò tá a kì í ìmá wá kírun lásìkò tó wúyàn àpẹẹrẹ mùnàfíkì wọn tó ń yẹ ti mùsùlùmí gidi èyí tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé islam wá fàyè lẹ̀ ipò àwọn ata jẹ́ ọmọnìyàn àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí wa tó jẹ́ pé ó lè bọ́ sásìkò òórùn tí òun nira nígbà náà láti kí lápèjúwe